Hein? Where is the house? Elle a dit c'est où euh, vos maisons? Lower, because if I'm... Mm-hmm. Mm-hmm. Oui, il y a beaucoup de... Because the, the clothes is beaucoup. Mm -hmm. The food also is heavy. Yeah, elle a dit c'est c'est beaucoup et les nourritures sont euh, c'est trop lourd. Ouais. Okay. Est-ce qu'on peut nous euh, vous amener à, à la maison? Ouais. Okay. Est-ce qu'il can take him if okay. you want? Ah, where, bah, is, where do you live? Deux Miji, deux Elle, a dit c'est où? C'est deux Deux Est-ce que ah, vous? La rue de Grenoble. Ok, attends, je vais le chercher. Est-ce que vous savez comment là-bas? Ok, how to get there. Ok, you know how to get there. Uh, the 5 minutes. 5 minutes? 5 10 minutes to get to the place. Uh, ok, 5 to 10 minutes we get to the place. Ok. So, because I want to tell him, ask him about the work permits also. Because I need to see the wife and the children also. and know the size of uh, if anytime we want to give them something because I don't want to give them things that they will not need also. Okay. Okay. Okay, put navigator. Okay. okay, let's go, let's go. Okay, you cannot carry what we bring for you now. Okay. En voiture. Uh, check over hein? Money. 28 minutes. That's by walking. Hmm? That's by walking. By walking. That's c'est pour ma en marché. Non, là-bas, là-bas, tout devant. Okay, ok, ok, attends. Uh, so he said you know the place. Yeah. What you say? Je ask him. Because. Oh, um, ah, Elle a dit aussi. Euh, est-ce que vous avez. Non, non. Euh, attends. Est-ce que vous avez. Ouais, 7 minutes on sait. 7 minutes voiture. Ouais. Euh, est-ce que vous avez trouvé votre permis, permis de travail aussi? Non, pas encore. Non, pas encore. C'est quand on dit bah ouais permis non. Non. Elle a dit. I want to know, baby. I can help them to. If I see the wife today and the children, maybe I can see the speak to the wife so that maybe we can I can help them to come immigration because those children they need they need to be protected they need food they cannot this man cannot stand here every day to be getting this country he cannot get you know understand me mm -hmm. you know because that's why I want to see those children mm -hmm. okay and he cannot carry what we are going to give him now okay, okay he said we can go now okay let me take you there uh, then we can yeah yeah okay let me take you to the house yeah j'ai envoyé ça j'ai envoyé les photos qui oui la maison Il said ah, that qu'il he sent ça sent this Il to uh, the person. Uh, he sent what? Shiaki. He sent what is this? this is this is oh, what? Oh. Ça c'est quoi? Ça c'est pour qui? La, la C'est vos femmes? Oh, non, non, c'est ma, ma soeur. Oh, sister. C'est ma soeur. Ça, ça c'est envoyé mm-hmm. euh, là-bas. Oui. Il say you send this for his work permit to that person. Uh, Okay, not, uh, get work permit now. j'ai envoyé les, les, documents pour euh, faire. Ouais. Euh, ça. formulaire. Ah, ça a donné personne. Maybe I want to know how he can get the being protected, you know, yeah, because of the children. I want to see the children. Jeremiah, Siaki. I want to okay. see the children. Let's see. Let's go. Okay, vas-y, entrez. En, en, Let's go. On va finir les sibes. Kama uh, ṣe lọ. Est-ce que c'est. Okay. Adiko, àbí iṣẹ́ wo máa ah. Eh? Oh, no, no, no, no. Wait, let you sit in the front. Uh, my baby sits at the back because you know the roads. Mama mi so French is you, French girl. tolúwa ló mú mi tolúwa ni mí come and do this for me first Come bá mi fi kíni ìsinmi ìbàyẹ̀ náà. No, come to this side. ilé just fẹ́ kọ́ sẹ́yìn. ah okay okay. ibi ìbàyẹ̀ náà ló lè dúró sí that's french eh, kìnínní náà. ee eh, eh, ó ti sá lọ́wọ́ good. Good, good, good. Madam, oh, good. <laughs> No problem. See. God is our land. Uh, yes. yes. Okay, you learn how to speak uh, English, right? Kí ló fẹ́ gbé nǹkan tó bá ṣe ti wà nínú bẹ̀rẹ̀? Mú mú kiri yẹn kúrò. Èyí tí mi kiri tí mo fẹ́ fi fún mú yẹn àti kiri Anyway, sir you know má sọ fún kó máa direct wa lọ this way okay i go to this road and then i. I'm strong. My people, I'm strong. Seriously, I'm strong. You can see my nose growing. I cannot, I'm strong, but the Lord is my strength. God. Mas good. No problem. Solide. Solide. Vai, Silvia. Ana, ele... I want to know the size of the, the children, the shoe. Evelyn's uh, servant, they tied the for some point, the... Because ça va m'attaquer. Oui, quand, quand disons. a máa ti ẹ̀ nínú ìbò tó wájú pé ẹ̀fẹ́ nǹkan tí ọmọ àti ẹ̀mọ́ ló ń kó sọ ni wọ́n lè ní ìbò. Merci beaucoup. Merci. Bon, mo ti gbàgbé o, mo Bagbe. ń gbàgbé. Tó bá dé bẹ̀ sí mo kú yẹn náà, kí lèèyàn máa sọ náà. Dàbí ẹ. Dẹ̀rí ẹ, ok, dẹ̀rí ẹ. Bá dàmú wá. Tó bá ṣe dáadáa sí mi ní Quebec, mo máa gbé dè wọn. Èdè tí wọ́n, èmi náà bá ti ṣe me sí mi. Irú bí mo ṣe wà sí mo ti gbàgbé èdè Yorùbá tí mo bá ṣọ́ra. <laughs> Tó bá made friend. I don't make friends. I do. I, yes, my people, on this, the same person that we always uh, I told you, I mean, telling you about, that guy. So he has children. We want to see. I want to see the children. And what we want to give him today, he cannot carry it if he's not driving. And if I gave it to him there, if you want to take a tithe, he's going to pay. So I want to use the opportunity to see his family, especially because of those children. Children, they are the future because today, those children may be going through a lot of things and their parents may be going through a lot of things. And tomorrow, they may be a helper. They may be the one that going on. They may be a helper to the system, to the system, to the future. You understand me? So nobody, nobody knows tomorrow. All right. So like today, I don't feel like talking. I don't feel like coming out because I have to do have flu more than I've even done my if I got home again I'm going to do test I mean I'm still, going to do test we're going to do test. all right I'm still going to do tests to check my kidney but I just say let me do this today and don't forget hey auto made friend hope you don't fight him orí ẹ ti bàjẹ́ Joyce ayé ẹ ti bàjẹ́ auto make friend hope you don't fight him orí ẹ ti yí pẹ̀lú fake wèrè wèrè òṣì gèlè tó gbé sórí wèrè wèrè òṣì gèlè òṣì tó gbé sórí gèlè China tó ń tà ní AliExpress gèlè twenty dollar àbí twenty dollar báyìí gèlè three three dollar òṣì tó gbé sórí tẹ máa kun pa kéèkì òṣì kan sójú pápá lòlò tẹ máa máa kó pápá lòlò lẹ máa ń kùn sójú ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ilẹ̀ red tán fi ń kọ́lé tán fi ṣe feelings ní wọ́n máa lọ ṣe ní wọ́n máa lọ. No, wọ́n máa lọ ṣe kíní fún ìdẹ́ máa ṣe má jẹ́ bú ẹ̀ oko kó ṣì dànù tí ló ló bìrọ̀ náà going to fight wọn olórí burúkú nìyá ẹ̀ ìwọ tó bá ti wá sórí platform to ló fẹ́ sọ mí lẹ́nu ọ̀run ò ní bùkún ẹ̀ ọ̀run máa fún ayé máa fẹnu já ẹ bọ́ ọlọ́run ò ní fẹ́ àwọn ogun ọ̀run ò ní sọ dáadáa ń pa tiẹ̀ bó ṣe máa jẹ́ fún ẹ nìyẹn kó ṣì lọ yìí títà dẹ̀ ó rè pé mo láì ń bì ni pé oh you no go fight them tó gba wá burúkú ma fight ẹ̀yin terrorist ẹ̀ máa ń kiri ma òṣì tó kiri a ma mm. fight ma dé ni a ma pa yín pẹ̀lú fight gan ìjọba máa fight yín nìkan we going to pa yín dànù a máa pa yín dànù. mo láìpẹ́ o fi pọ́n mi lẹ́nìí amọ̀mọ̀ ìyá ẹ̀ rí mi mi kiri to to to to give to me to tó fẹ́ fẹnu ba yí ara yín jẹ́ òfò lẹ́ẹ̀ṣẹ̀ owó ẹ̀ ní fúnyàn kẹ máa ba yé èèyàn jẹ ìrànlọ́wọ́ ẹ̀ ní ṣe fúnyàn bọ̀tẹ́ bá ti dúró láti bá tèèyàn jẹ́ báyìí máa parapọ̀ ní ẹ máa fẹ́ bá tèèyàn jẹ́ òfò lọ́ọ̀ṣẹ̀ they play with you I zero mind about all of you gbogbo yín wèrè tẹ́ bá sọ pé ẹ̀sìn wọ̀nyẹn ẹ máa sọ wípé ẹ gba gan èmi Ọlọ́run ti sọ mí dẹgba fún àwọn òsínwín àtàwọn wicked soul bí ẹ burú because you tẹ́ bá ti ní kéèyàn gbàgọ̀jẹ̀ tí ò ti gbàgọ̀jẹ̀ náà gbàgọ̀jẹ̀ mi gbàgọ̀jẹ̀ gbàgọ̀jẹ̀ mi gbàgọ̀jẹ̀ èmi ni àwọn tó ń fight èèyàn gan lórí social media tó ń gbaṣẹ́ máa lọ jà kiri tó ń di àgbò tó ń kàn ẹ bá wọn sọ̀rọ̀ èmi ló wá rí pé ó máa sọ̀sọ́kúsọ sí mi kó ṣì dànù sí gbó tó bá fi account number star kò ní fún wọn kàn bí pé ó ń kàn lè yọnu sí ẹ lára ẹni tí mi ò yọnu sí lára tó kàn bí pé wọ́n máa yọnu sí mi Lara ọlọ́run máa sọ yín di ìkólé ọlọ́run máa fìyà jẹ yín ibi tẹ́ bá wà láyé ọ̀run máa gé òkun ẹ̀mí yín kúrú ogun tí ẹ̀ mọ́wọ́ tẹ̀mẹsẹ̀ wọ́n máa dilé yín lórí ọ̀run á fi ẹnu já yín bọ́ ẹnu ò ní pọ́n yín lé ẹnu tó bá pọ́n yín lé máa tún kan níta fún yín you don't give me money you don't give me support and then you be saying baba thing about me ṣé mi ní bàjà mo ti bá ẹjà rí ni sódẹ̀ ti bèrè fún jàǹsì yìí mo máa bá ìjà tó bá pọ̀ fún mi. ṣé nǹkan tí bàbá ti lóun òfin lè máa fẹ́ ṣe fún I do what you don't like for you. This place? No, no. All right, sir. All right. Má fẹnu bà mí jẹ́ mọ́. Enough is enough of your bullshit. When I need help, you don't do it for me. When I need things, you don't. You, I won't get it around you, and then you'll be standing just to be saying, "You know, by fight." And then, and the mobile one, only the majority. I don't support me you tell that to me again ṣé bí mo ṣe ń ní sneeze mo sneeze tí mo ní flu yẹn màá fi ṣépè fún yín tí bá ṣépè ó máa ṣe fún yín ni àìsàn ló máa pa yín èèyàn máa ṣiṣẹ́ ẹ̀ níjó gbowó èèyàn bá ṣe dáadáa ìwọ lórí burúkú àwọn aṣálẹ̀ ilẹ̀ lẹ́nu máa fẹ́ gbèsè. this way. Hmm. Tolúwa ni mí o. Do you remember the first day we went to open account? Oh, stop abroad. Oníkà lọ straight. Okay you you you know that that day we get lost torí ìgbà tá a ṣì wà ní ṣẹ́tà tó ní ta fẹ́ àgbálẹ̀ síbi tí wọ́n wá ní kàlọ́ òpin báńkì bẹ̀ ṣé o mọ̀ pé a sọnù sí ibà tá a pàrọ̀ èdè ibà tí snow tí snow fẹ́ pa ọ̀tá wa síbí njọ́ yẹn ó ti gbàgbé oh my god. no problem. Where is that one? Oh, okay. Oh, ah, okay. his house is there. This house? This house. Okay. Mm, this I cannot no. it. No. You need this one? This one. This one. No. Okay. I need to pack somewhere. No, um, stop lava. Stop lava. Okay, okay, let me turn and, right. and face Right. at the back. Right. Mm, anyway, sure. Ah, ah. àwọn ayé níkà o kò sí ní tó ṣe tó bá ti wà níwá tó bá ti kórìíra ẹ anybody má kórìíra mi tí mi bá ṣe o tí mi bá ṣe tó bá kórìíra mi má bẹ Ọlọ́run má bẹ Ọlọ́run tí ó máa parí lójijì má kórìíra mi tí mi bá ti ṣe ẹ tó bá dẹ̀ ṣe mi má sọ fún mi pé kí n má bínú tó bá ti sọ fún mi má bínú mo lè stop láti má sọ but kéèyàn ṣe mi àjùkọ́ tún jà mí lórí ẹ̀ka tó máa blame mi lórí ẹ̀ mo lè má sọ fọlọ́n kó pa yín bẹ́ẹ̀ ni because nǹkan tẹ́ ń ṣe fún mi bí ìpẹ́fẹ́ kí n kú ni lẹ́yìn tẹ́ fi bàbá ọmọ mi ṣètùtù ayé ẹ ní ṣoríire ẹ ní ṣoríire ọmọ mi ṣe bẹ́ẹ̀ dè mí yìí lè gbé síbẹ̀ èmi gangan ẹ má ṣe òkú tì mí mo rédì láti fi àdúrà pa yín ìbínú ọlọ́run kó sọ̀kalẹ̀ sórí anybody tí bá ti ṣe ẹ́ má fẹnu já mi bọ́ o. olórí burúkú àwọn olè jàgùdà pálí aṣèrè àwọn tẹ́rọ́rìstì olóṣì burúkú níta fún. àwọn ṣámúgà àwọn alákìsà olórí burúkú òṣì àwọn frosters ó lè rí dín lẹ́pọ̀ wá ní. no car coming quickly, then you go to this side. Okay. Yeah. Your, your, no problem. Merci beaucoup, merci beaucoup. Mm -hmm. Thank you. You smoke Thank cigarettes? You. Eh? you smoke? I smoke. Hein? Ouais. You smoke? Oui. Vous No, no, no, no, no, non, oh, non, non. Oh. Machao. Oh. No, me no. I smoke. No, you smoke. Ah, but you don't sit yẹn, you don't smoke. I'm family I kọ lórí Facebook Oh, good. I don't sí ẹ̀ kó má smoke. Mm. wàá máa lọ rí àwọn fámìlì ẹ̀ sọ fún pé ṣé ìyàwó ẹ̀ wà nílé àtọmọ ẹ̀. ó ní wọn sílé. ibo ni ó kí ló sọ. So? He's not yet finished. He said that they, um, his kids and his wife went to his sister's place okay. every, every Saturday and Sunday. They go there Good. to take and, they, and she, his sister take care of the children. But ṣé o ṣe pé kò purọ́ sọ fún pé mi ò láì tó purọ́ because mo bèrè ń sìn pé ṣé ìyàwó àtọmọ ẹ̀ jẹ́ ń fi sí kórì ṣé ti rí ó ìkù lẹ́yìn Yeah torí tá a bá kó ẹrù kinní fún ó ti kó yẹn lọ ó ti kó yẹn lọ tá a bá kó ẹrù fún mo ní mo fẹ́ rí ìyàwó àtọmọ ẹ̀ pé ṣé píṣọ̀ ìyàwó àtọmọ ẹ̀ wà ń bẹ̀. wa ni mí o Ayọ̀mídé sórí torí ọmọ ẹ̀ tó torí ọmọ ẹ̀ la ṣe wá síbí báyìí àtìyàwó ẹ̀ torí mi ò fẹ́ tó ń purọ́ kó má mi ò fẹ́ kéèyàn play lórí intelligent mi. the children go there every every weekend to, and sister takes care of them on the weekend. They'll come back today actually. They'll what time? Back. Uh, I want to see that's I, I came but ó sọ pé ìyàwó wà tọmọ mo rò pé ó sọ pé ìyàwó wà tọmọ wà lẹ́nu. no kò sọ bẹ́ẹ̀. lẹ́ǹkan ká tó gbé yẹn. I no ask myself I just said. okay so gbé kinní yẹn kó ẹrù yẹn wọ airport gbogbo àwọn bàtà àtàwọn aṣọ tá a kó síbẹ̀ tí ò bá lọ sáìsì àwọn ọmọ yẹn kọ́. sọ fún pé. Is it like you, you want to come after? Après, no, but ṣé ya ẹ̀ àtọmọ ẹ̀ tó tọ́ ni. Yes, I just told you. Pé tó bá ti dé, kó Elle dit quand, vos, vos, euh, vos enfants et femmes reviennent, est-ce qu'on peut comme, euh, um, de, le saluer ou comme euh, jouer avec eux Ah. Est-ce qu'on peut venir après, quand ils en reviennent eh, Après, oui? viennent vient. Est-ce qu'on peut revenir aussi Hein? Est-ce qu'on on peut comme... Euh... Oui, oui, oui, oui? pas de problème. À, euh, à quelle heure À 18h, 18h30. Euh... Il vient un peu Six tard. Taxi. Un peu tard. Nomadé Yeah. Après demain Is it, you, can, you can come 6.30 or tomorrow or uh, um, after tomorrow. Quand il okay, no problem. Appel. Oui, ok. Ok. Is it, they euh, come Zara. Oui, Zara. Ouais. Is it, you call me Vous pouvez, vous pouvez okay. me texter aussi, c'est bon. On va, on va texter. Ouais. okay because because àwọn ọmọ yẹn pé wọ́n lè bá wọn help wọn tó bá jẹ́ pé because wọ́n ṣe ń lọ yẹn tí wọ́n bá ní tó bá jẹ́ pé wọ́n lọ sick mo fẹ́ bá wọn béèrè i want to i want to see the wife first and the children so you can come again if you want that to. we want to ask the government maybe, maybe we can help them to ask God. i want to google it yeah, and check maybe what we can do for the maybe the children can be protected yeah we can they can be doing something government can be doing something to help them, especially because of those children? Yes, we can check them. To be getting some things, you know? I say no, we can check them and we don't have to see them before we check them. But then we can come at 6 o'clock, we can check it ourselves. So because I suppose I've come maybe during the week because yes. I know they'll be at home, but I don't speak their language, uh, French. I won't understand. Yeah. That's why I waited today, you yes. know, to, for you to be around. No problem, sir. I didn't pas a problem. elle dit merci. Merci, merci. Ok, ok. Après, après Is it we call, you or no, Mexico? What? No yeah. problem. What? we French. We are French, French, Okay, yeah. This is French girl. Me, English girl. Hi, No problem, no problem. Thank you. Yes. olórí burúkú tí ẹ máa ń wá tẹ máa ń disguise wá sí orí platform mi láti wá máa bó kò ní sí àyè this is new rule ẹ ti we don't lobby for you you are not ready to help anybody you are not helping even ẹ̀yin tẹ́ ń dáwó ẹ̀yin tẹ́ ń dáwó lórí Facebook tẹ́ bá pa èèyàn tán tẹ́ bá pa family àwọn èèyàn tẹ́ bá fẹ́ rí pé wọ́n sì fún justice ẹ bá máa fún wọn ló láti bribe ni all the money they are giving on social media ó ti ṣẹlẹ̀ sí platform wa rí ṣó ti yé yín ẹ̀hẹ́ so kò sí kò ẹ má fi ẹ má kẹ́nìbọ̀dì ẹnìkan ti lọ sórí youtube mi ó ti lọ bú mi wọ́n tó kù mí lélétè ẹlẹ́nu pọ̀mọ́ yẹ pọ̀mọ́ da ó ṣe é jẹ ṣó ti rí àwọn kan wà eléyìn ṣáínṣáín ẹlẹ́nu ṣáínṣáín aláyé ṣáínṣáín tó bá wà ní rice wọn máa ń ṣàdánù ni àyà aláyé tí òmù yẹsẹ̀ aláyé tó bàjẹ́ so kí lẹ fẹ́ sọ fún mi. you taught me how to be on my own how to stay without food and i will be happy how to tell you that you don't love somebody and I love myself. God love me. I ask from God, you know, you we have money, we are happy. We don't have, we are happy. Tó bá bí ìyá yín re nǹkan tó ṣe bá bóyá ìyá yín lè dúró. Ẹ ní lè dúró. Ẹ̀yin báwo wicked so òfò lẹ́sìn. Ẹrù yẹn kò ní lè gbé mo ṣe gbé wá. ṣé mo gbé bá ṣe dúró síbi àyè thirty minutes by walking o. thirty minutes by walking but eight minutes kò jìnnà náà kò jìnnà ṣe bí street kò jìnnà sílé le tá à ń gbé tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Hmm? Yeah, but what should you know? I mean, Do you notice something now? No. Do you notice anything? You no. don't notice it. What? But I do sit and dancing. Shogbo? Yes. So, Lou, I want you to be paying attention to our surroundings, okay? mm When we get out, when we there, a car quickly came in and it parked in our front. And it's a Mercedes and was written Majesty. Majesty. You don't notice. And I don't want you to notice. And I don't want the person to also notice that I noticed it. Okay? Mm-hmm. He was looking and he was looking. Now pay attention to see. You understand me? Yeah. You understand me? Yeah. I pay attention to the car. You know, even if I put, you know, it was parking. It didn't park. Oh, there's no place to park. It parked on in the on the street in the on the road. Yeah. Ó dẹ̀ fi kò fi outside rẹ̀ sílẹ̀. Ẹnìkan wà nínú mọ́tò. Òun náà tún jáde. Sorry. Mo ti sorry. Ìmọ̀ kan ti tẹ̀ pé ká lọ. Ṣó ti yé bẹ́ẹ̀ yẹn? So mo notice it. ó gbé mọ́tò yẹn àmì ó gbé mọ́tò ó páàkì sójú títì bẹ́ẹ̀ yẹn ó ń kọ lánàá náà ńgbà tá à ń lọ nígbà tí mo fẹ́ drop ẹ sí school ní alẹ́ mm-hmm. tell me do you notice the car tó wá gba wájú wa yẹn ṣó notice kankan. no. the car ṣó ní number? no but I've seen the car before multiple times. he's not using number and kò dẹ̀ see any why tí àwọn èèyàn máa ma fi lè nọ́mbà tó máa ma fi lè play even if you have new if his car is a new hmm? it will have the sticker on the it will it over sports yeah. they put the sport sticker mm-hmm. on the body yeah. why is car running moving around mm-hmm. with that number that car I saw it yesterday in your school and when I saw when, when we coming in the moment you saw this car he mm-hmm. quickly crossed us you don't notice that Tolu ṣebí nǹkan tí mo sọ lánàá tí bá ti ń sọ̀rọ̀ máa ń sọ̀rọ̀ tí bá àjọjọ wà pẹ́ ni má máa sọ pé pay attention Umbo, I want you to say, I want you to notice things. Don't tell me you don't pay attention. You see, God forbid your own kò lè dàbí ti bàbá ẹ lórúkọ Jésù. Láíláí ayé ọ̀tá le lè rí ẹ̀pá tó mi ìbọmọ lọ́mọ. Mi ò sọ pé ìyá àti bàbá ẹ̀ náà pọmọ lọ́mọ torí kò ṣòro kò mí ìbáwọn dàgbà. But pay attention when I'm telling you something and I call attention immediately. I don't want you to be scared. But the person actually, I don't know, maybe they are evil or they are good. The car Cross me. The moment he saw me coming, he quickly came out and he came to cross me. And he thought maybe I'm going to run. I drew, mo wá dúró, mo dúró, mo park mm-hmm. sí. Show mm-hmm. mo ṣá? Mo orí pé mo stop but whatever more débẹ̀, mo hàn sí, nígbà tí mo pé lọ block wájú wa. Àbí bẹ́ẹ̀ kọ́? Yes. Mo wá say, but mo move by leg, lẹ́gbẹ̀ẹ́. And I take the side and I stop by his side and I, I look at him. I look at him but why do you cross me? and then you are now blocking the road and you don't believe that ṣé máa reverse fún ni and now mo wá gba ìgbẹ́ mo wá dó mo wá wò ṣebí ẹ fẹ́ pààyàn ni ẹ pààyàn kò ní dábẹ́ tó pààyàn tí ò lè jẹ́ onídàá fún yín ni. ó ti ń padà lọ ó dà pé òun rè o àbó nǹkan. a lọ tó ń padà ká tó ń padà ń bíbá ìgbọ́lẹ̀ ẹ̀kọ́ ni àbó mọ̀. Pay attention to everything. Okay? Okay. Toluwa ni mi? Yeah, I said okay. I'm not I'm, I'm just pay attention to everything. And don't trust mm. everybody. It's not as if I don't pay attention to it. I just don't take things. No, speak loud. It's not. It doesn't mean. That, it doesn't. No, no. Come again. I can't. I can't understand. I said I. I know. I don't pay attention to everything. I. I mean, I saw it, but I don't. I don't analyze everything. Okay, you saw it. You don't analyze everything. Mm-hmm. With the thing they have done to us, with what we have passed through, even in this Canada, after getting out of our country, and we get to this Canada, what we are still mm-hmm. going through, you said you are you you cannot analyze it. Don't say that. I, I said I can. I not say I cannot. I said I just don't. You don't mm-hmm. analyze it. Pay attention to it. Even if you don't analyze it, pay attention to it. When people are trying to play some game, anky panky, by your side, let them know that you know what they are what they are doing. Let people know that you understand me. And that's why yesterday, I thank God the way you said the. I don't want to say it. The way you said the girl was, you know, you said you don't like it. You understand? So, but let people, when they are doing bad thing around you, when people doing bad thing around you, let them know that you know what they are doing. But when you are playing, at times, you know, it's not every time you complain. But at times when you want to analyze it, you want to analyze it and let them know that you see them, you understand what they what they, you I don't know, maybe he's a good person or he's a bad person, but the moment Safide Square, you understand me? Yeah. The moment he saw me, he now quickly took the car and he crossed us, you saw it. Yeah. About really? I saw it, I was in the car. <laughs> so he mm. crossed our car and he was there, I was there. Okay. I mean, but you know the students who drive in that school that are reckless. So I, so we don't know. The person is not a student. How will I know is it, that oh. are reckless? Anybody that's the, this country, it doesn't allow either student no, or not. It doesn't. Not I'm not control. Excuse me. I'm not controlling anybody. No, I'm controlling. You. I'm just being security conscious. I'm not controlling anybody. Anybody, if you want to drive yourself, you want to kill yourself, it's your cup of tea. It's not my cup of tea. But it's ours. I'm just saying because it concerns me when, when we get to that school yesterday, somebody mm. came to cross our with a car without number. Did you see any number in that car? There was no sticker. There was no number. Like a new car. And he crossed our car. The moment we we came into the president, I mean, prem, I mean premises of that uh, parking lot mm. of that school, he came in, he drove quickly to cross us. Not that maybe he's coming from another junction. He was parking, like waiting for us. Or they asked, asked him to add that way, and he crossed the car. He crossed this car. And I, I was in, I was, I, I told eh, you, you, I don't need to tell you, everybody you are, you see. I said, you, you too, you, you, you, you were surprised. But because I was in panic, you too, you are not panic. And I said, you do, I, and I said that. I said to you that, look at them, look at what they are doing. Why are they doing that nonsense? It's a nonsense. If anybody behind it, they are they are criminals. If anybody trying anybody, telling people to do such things against me or to my daughter, they are criminals. And I'm telling you, if you treat it today, it will be better for you. You don't treat it, you find it in future. That's it. You don't treat it today because the person, oh, my Nico, my Deruba, I want to be a room about me. Ẹ̀rù bà mí, mi ò jalè, but me, thank you mi ò bá yín ṣe díò mi ò ṣe nǹkan burúkú pé mo kàn ń sọ pé kinní ẹnìkan máa dẹ́rù bà mí. I'm not a gangster, it's just a style. And I did it this way because I haven't flu. So if my nose is drawing, running, I'll be using this to cover. That's it. It's a style actually. But instead of me looking for kilo eh, kí message olele. This is cool. Kí ló ṣẹlẹ̀? No, is a conference. Gbogbo nǹkan tí mo ti ẹ̀ ń sọ kò ṣe nǹkan kan I understand where you're coming from, but I don't like to crack my head. You don't like to crack, your head? No, I feel like I crack my head all the time. So it's like, I don't, so the way you see it, I don't see it the same way. That's the problem. How do you see it? I did not see that it was um, like very threatening to us. Okay. The, how will you see things that is threatening? Have you seen one that is threatening before? It's human instincts. You can tell. Eh? I say it's, it The criminal on, have no label. It, uh, it's I, eh, quite unfortunate that your mother, let me secretly because I'm telling you. I am. One thing, let me tell you something. Let me tell you something. God forbid, ayé ò ní bàjẹ́ lórúkọ Jesus. Let me tell you something. One thing I know, Baba man ń jọ, ọmọ máa ń jọ man joy, dẹ̀ máa ń jọ ìyá tó bá bí wọn. Ṣó ń gbọ́? Ọmọ máa ń jọ bàbá, ó dẹ̀ So orí nǹkan tó ń sọ is part of things that your father used to say. He always trust people. And he always say that. Body you you are there also that when I'm talking to him, there was a day, even when Shola was talking to that day when your, your daddy died, he said, you said to your Shola that, do you know your mommy used to tell your father and he refused to listen? Do you, do you know you forgot you said that that day with anger, despite you are mourning, you are so sad. I said, isn't it? Uh, yeah. Uh, so I do tell him then that don't trust people. A lot of people trust, you know, because of your heart, you are a good person. You not believe so everybody is good? You said you don't, you don't see everything. No. Listen no. and listen, I'm teaching you. Before you reply, okay, you don't understand because you I understand. Let me don't you are not my teacher and I'm talking. When I'm talking, you don't talk. When I finish talking, you answer. You reply, okay? So you see what I'm saying to you, what I'm saying now is that when people you don't trust, don't trust people too much. I never said I did. Yes. You, ah, you said something that you don't see things at times that like threatening. No, I don't Even, see things. I said that situation particularly. Oh, the, that situation particularly. Okay, since I told you things that are happening in Canada, that what the way we are feeling things, things going around us, you said to me most of the time, you, you just wave it. You know why I don't bother you? You know why I don't I don't feel angry and I don't complain much because you took that as a father. You neglect it. You always said, "Oh God, wait, where?" He believed that everybody's mind is like his mind. Yeah, everybody has the same mind with him, like him. Everybody don't have the same mind with you. And you don't, some people are not threatening. Let me tell you, if you partially from distance, if they have been threatening to you, because you say something that the situation is not threatening. how can you, do you want them to show you before they threaten? Some people, they have gone. Immediately, they are, they'll be close to the person. Suddenly, they will just bring out gun. Oh, near this station, Amen. Don't ever say this again in your life. Yeah, but then. Okay? But, I'm not saying that will happen to you. But at the same time, you have to be security conscious. Nobody, the criminal, the killers, at times you don't know them. The people want to attack people, you don't know them. But at the time when people hurting strangely around you, it's also sign. Okay? Be security conscious. I teach as a teacher and I motivate. You must be you must learn learn from our situation and what has happened. Me before, I trust people. That's why I could go to, you know, I trust a lot of people and that's why a lot of people, they dealt with me to this extent. They dealt with us, not me alone. They with us to this extent. Because the millennial trouble, you you witness it. but this one that happened since my daughter be told tó two tún ti dàgbà tó sísẹ̀ you witness it. It's because I never believe that they are, they are not, they don't look threatening to me. But they are threat troubles. I mm-hmm. mean, they are they actually they they are more than threats. They came in, the problems on people they came in without they don't look like a troublesome. They don't look like I mean somebody coming to give problem. But eventually they do more than problem. They give more than trouble. What do you expect? You understand me? So be security conscious. Yeah, like somebody parking, we are in the parking lot now. Somebody just coming, not like now people, somebody is just in the car, particularly, and he, saw me coming, and I was just driving. I just get into the premises, and he was standing, parking already in the car. He's not coming down. The moment he saw that car, he come out and he crossed the road. And you said, and the car, I look at the back of the car. There was no number because immediately I could quickly check, also recording the car, and the plate number will be picked. There was not plate number. And you are telling me, darling, there is not looking threatening to you. Because some student listen to me. And some student because it's some student they drove, they normally drive recklessly around the school premises. And you say it's not looking anything to you. Oh, God. Look at that driver. Almost finished. Really? Eh? Ó fẹ́ pa àwọn ẹni ẹlẹ́ni. Ẹ eh, má ṣe o. Mi kò fẹ́ gbé nọ́mbà and it's a public transport I mean all this uh, delivery car wọn kò tó ṣe fáwọn ọmọ family yẹn kò dáná. eléyìí náà ó yẹ kí n ṣiṣẹ́ mánà kí n sọ fún kí ló dé tó jókòó síbẹ̀ èmi ìmọ̀ bóyá ó gbọ́ English báàbí kò gbọ́ ẹ kí ló sọ. gbọ́dọ̀ ti mọ̀ gbọ́dọ̀ ti mọ̀. I only want one place. ó máa no he comes and buy stuff. this one ẹ. Eh? yes. ó ti eléyìí ti fẹ́ ya wèrè àbí ìpínlẹ̀ kó tù No. Eh? kí ló ṣe. I don't know the same as all of them I don't know. Oh, this one, eléyìí ti it, ti di kíní gbogbo orun rẹ. No, it just looks like that. It's definitely normal. This one? Why you see it like that? I want to talk to you. Okay, okay, I will talk another day. Okay, one. No, let's go. No, jẹ́ kó o tún sọ o you are not interested I'm mm-hmm. ashamed. ṣe know next time I'm ashamed next time mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ kí ló dé tó ń jókòó sẹ́gbẹ̀ẹ́ títì kí Toro dé tó ń tọrọ owó kí ló dé tí ó tó mu kinní bẹ̀ èyí tó mu kinní lẹ́ẹ̀kan sí bó ṣe first time tí mo máa get close to him like mo rí pé ó mu nǹkan ọdún gbogbo àwọn tó bá jó sójú títì tó bá ti ń gbà tó bá ti farakó tuntun bẹ́yẹn ìkíní náà máa wọ́n máa mú nǹkan náà wọ́n máa mú sìgá sọ ọdún sìgá is legalized life wọn kó o lè sọ pé tó pé fẹ́ help àwọn èèyàn kó sọ pé kó fi ìkíní ẹ̀ sílẹ̀ káwọn yẹ ọmọ ẹ̀ kàn tiẹ̀ da lèmi wà fún káwọn ọmọ yẹn kàn bọ́ ṣe ń tọrọ owó tó máa kó fẹ́ wo bá ọmọ yẹn ṣe wà èyí tó sọ ń sìn pé òun ní family kan ń bẹ̀ yẹn family yẹn ń sìn ní pé kinní kan kinní kan ó ní family ń bí ni wọn ní sọ pé kó lọ sí fún protection order mi kó lọ sí fún àṣẹ kinní kó kàn lè kó lè wà lọ́ndà nǹkan kan kó lè rí nǹkan jẹ àti kó máa wà òkè ẹ̀kọ́ máa ní kí wọ́n máa àwọn ọmọ wọ̀nyẹn máa fi wọ́n ṣe ẹrú wọn ní kí wọ́n bá wọn clean ilé kí wọ́n bá wọn lọ ṣiṣẹ́ àti ẹ̀tẹ́dà ìjẹun ó ní wọ́n fẹ́ lọ clean àbí. ó ní wọ́n fẹ́ lọ play ni ẹ̀yin kan tó máa sọ fún ẹ nìyẹn so ẹni tó bá débì kan sì tí ò bá rí nǹkan kan jẹ wọn ní sọ pé wọ́n fún wọn ní nǹkan tó máa ṣe wọn ní nǹkan máa ìtàn máa sọ fún wọn nìyẹn you don't know that àwọn Africa yẹn náà they are the problem of themselves they are wicked gbogbo problem dáhùn yẹn àti gbogbo táwọn òyìnbó bá tẹ̀ gbogbo tí wọ́n ń sìn àwọn ló kọ̀ sí ẹ̀ they are wicked they are wicked ẹni òun gbà tó máa ní kó lọ nísìnyí tó lọ́mọ tẹ́ pé tó bá lọ gọ́ọ̀mẹ̀ntì actually they can do something for those children kí true because of the children the parents can be comfortable because of the children alone it can give the opportunity for the parents to be also be okay but because some people want to use you also they want to buy you ẹ̀jẹ̀ fún ẹ wọ́n máa sọ fún ẹ pé nǹkan kan ò ṣeé ṣe ni wọ́n deny you for many things so that you can be be you can be suffering and then you can die on time I don't know. so Tolu fún nǹkan tí mo sọ ṣé o ń gbọ́rọ̀ mi Tolu one me. Tolu wà ní you know what happened to me I mo well now. Uh, yes I said I answered you. ṣé o mọ̀ pé lánàá ńgbà tí ọmọ How tí a sọ̀rọ̀ ọmọ yẹn tán gba tó padà sí school kí ló gba tó padà sí school lánàá nígbà tí màá lọ padà gbé ẹ yẹn mo rí pójú ẹ red gbọ́dọ̀ bẹ́ẹ̀ yẹn because you don't want no, okay oh, okay kò red but mo rí ìdìmú rẹ as a mother tó bí ẹ tí mo ti study ẹ láti ìgbà tó ti wà nínú mi ìgbà tó ti wà nínú mi ni mo ti study ẹ bó ṣe wà yìí ó mọ́ra ẹ o ò ń gbọ́ ọlọ́run mọ̀ ẹ́ first o mọ̀ra ẹ little nísìnyí mo mọ̀ ẹ́ in tí o mọ̀ nípa rẹ̀ ń sìn ní àwọn nǹkan tó sọ̀ sínú tó ń fẹ́ kí n mọ̀ but ó ní àwọn nǹkan kan tó yẹ pé mo ti study nípa ẹ tó yẹ pé tó bá study nǹkan sínú gan as a mother tó bí ẹ because mo farabalẹ̀ study mo ti ń gbé pẹ̀lú ẹ látọdún tí mo ti bí ẹ mi ìdẹ̀ ní fiẹ́lẹ̀ báyìí mo dẹ̀ ní mi mo dẹ̀ ti mọjọ́ ìbí ẹ mi ní mọjọ́ ikú ẹ so mo study ẹ mo mọ̀ ẹ́ ò ń bọ̀rọ̀ lọ ìgbà tó dé lánàá àwọn Yorùbá máa ń adage kan that is the Yoruba adage that's òwe Yorùbá ṣóǹgbọ́dàlẹ̀ wọ́n ní pé tí ọmọdé bá ń gégi nínú owó àwọn àgbàlagbà ló mọbi tó máa wó sí bí mo ṣe wà ń sìn àwọn kan tún dàgbà jù mí lọ tó pé nǹkan míì tí mi ò mọ̀ wọ́n mọ̀ àwọn kan dẹ̀ tún dàgbà jù èmi sì mo tún dàgbà jù wọ́ lọ as a mother tó bí ẹ tí mo dẹ̀ care fún ẹ i care for you seriously ò ń bá ọ̀tọ̀ ni kéèyàn bíyàn kó má care because téèyàn bá care kò ní lè study èèyàn it's only people who love you eh? tó máa study ẹ pé i want to study this person actually uh, bóyá láti make ẹ mo fẹ́ make ẹ happy kí ló dé tẹ́lẹ̀ yìí ń pariwo kí ló ẹlòmíì a máa ṣe pé tó bá fẹ́ study èèyàn ṣó ń gbọ́dà lẹ̀ a máa study ẹ̀ pé mo fẹ́ study ẹ̀ láti mọ nǹkan tí ẹni yẹn fẹ́ láti lè treat ẹ ẹlòmíì a study ẹ láti lè mọ weak point ẹ láti lè handle ẹ ṣó ti yé bẹ́ẹ̀ to handle you to molest you and to destroy that person some people will study you you understand me actually to know what you want and what you don't want, and also to please you, to make you happy. So the two people, when they both studying you, they will do what in Kokonomashe. Iṣẹ́ in náà méjèèjì in Kokonomashe, study náà me, but for negative and for positive. So I study you for neg for positive. You understand me? I know you very well. Toluwanimi, hmm. I know you very well. And that is why the game that the girl wanted to play yesterday couldn't work for me. You understand me? If I don't know you as my daughter, that I know very well you also love me, it's not because you cannot do something as a teenager when you are still a teenager, but because you know where we are coming from and you listen to me, and I do tell you something, that listen, don't trust people too much. But whatever I tell you, believe God and believe me. I cannot haunt you and I cannot mislead you. Other can, because of jealousy, and hide things inside because they are not your person. They are not in love with you. They can deceive you. I do tell you that. And that's why when I'm talking at times, okay, it's not because I want to scare people away from you. I want you to be security conscious. And a lot of things that have happened to us. Are you not surprised a day when bookie that live with all that used to wear your clothes? And I saw her on his Facebook. And she started abusing me. The person they said they should put smell poison in my food. She started abusing me. Ìyá mi kì í ṣe ẹgbẹ́ ìyá ìgangan lọ́jọ́ orí o. All these children, they are just teaching them to be to be rude to their elders. And even káwa tó di pé I was on Facebook That's on my blog Thank you ṣe dáadáa fún wọn bẹ̀ òun buruku as a tender age That's my delivery. and Nigeria are fond of that. Nigeria are fond of that. And now, systematically, Nigeria are trying to ruin their future. Because when you are creating bad things into people's heart, into children, into in know, yeah, àwọn ọmọ kéékèèké tó believe pé wọ́n ó ń kọ́ wọn ní smartness you actually buy ayé wọn jẹ́. Òun ló jẹ́ Nigeria náà fine ara to this level to one day. yìí. Ṣó ń gbọ́? So, má máa jẹ́ kí àwọn surprise ẹ̀ kó tó surprise wọn. Have two mind nípa ènìyàn. Téèyàn bá wá síwájú ẹ̀. Call for the... Don't put, I mean, killing my man, you might put it. Eh, má fi ọkàn, má gbé gbogbo ọkàn sí ọkàn ọ̀dọ̀ àwọn èèyàn. O mọ̀? Don't put trust in people. When you are tí bá jáde báyìí pé mo hope for the best tí bá ti jẹ́ pé mi àtọlọ́run. But tí bá fẹ́ lọ dí pẹ̀lú àwọn èèyàn tí mo ń béèrè pé okay because you know why I face a lot of disappointment. It's time for me now, for me not to feel haunt and not to be disappointed again. It's for me not to put trust in people any longer. And God also said that, what to the people who put any man or woman that put their trust in any man. Either you call them friend, you call them whatever, you call them anything. You understand me? And that is why when you are in, in any relationship, tell the person you are having relationship with either a friend, a fiancé, a, I mean, whatever, whoever. Tell them, please, this is me. I don't want this. I have my, you cannot be disappointed. I cannot betray you. Don't betray me. But if you're a betrayer, go away from me. And let me know on time. And again, betrayer will tell you, he will behave to you. He may not tell you that he's a betrayer he'll be giving you a sign. The way they talk, the way they treat you. You respect them, they will disrespect you. When you give them things, they take you for granted. You do good, they believe you are nobody. Okay? So, yesterday, nísìn, mo wo ọmọ yẹn, ó padà o, ó wá sorry to you. But I want school, eh? Is it to you? To me? Yeah. She never said sorry to me, you said? No, I mean, like, she, I mean, she, the apology, the apology was to you, not to me. Okay, she said you should say, you should apologize to me? Yeah. Okay, it's, uh, it's granted. Omo lo money. Àwọn tó ń bẹ̀ wọ́n yẹn ni olórí burúkú kì í ṣe àwọn ọmọ I tell you, irú búkì yẹn ń gbà yẹn. Ọmọ búkì tó wa. Hmm. Eh? Yes. Tó sọ pé wọ́n ní kò ń fi oògùn sóúnjẹ fún mi tèmi ṣe dáadáa fún ṣé àwọn òun ọmọ yẹn ló burú ṣe bọ́mọ yẹn ńgbà tó yá ló wá kọ̀ǹfẹ́sì pé wọ́n bẹ òun níṣẹ́ ni pé kò ń ṣe bẹ́ẹ̀ fún mi ṣé àwọn tó ń bẹ̀ wọ́n yẹn kọ́ ni èèyàn burúkú tí wọ́n ń ba future Nàìjíríà jẹ́ wọ́n dẹ̀ ti mọ̀ definitely pé àwọn ọmọ tí wọ́n ń lò yìí míì nínú wọn kò ṣe ọmọ olówó wọ́n ti rí wọn pé wọ́n need nǹkan tó máa fi tàn wọ́n jẹ now they deceiving them with those things na pé kí lànà tó bá dẹ̀ lọ fògùn sóúnjẹ fún mi tó pọ̀ tá kú nígbà yẹn náà tí ì ṣe pé nínú ìrìn nìkan la ní tí n bá lọ tọ́ta mi bá kú jọ́ torí ọlọ́run pátápátá á wá jókòó ti ọ̀tá ẹ̀ nínú ilé wọn ni wọ́n fẹ́ jogun ilé àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n máa ní wọ́n ń ṣe ọ̀rẹ́ ẹ̀ ìtọ́ ṣe fún mi wọ́n tún lè ṣe fún ọ̀tá ẹ̀ tó má succeed you don't know trust nobody wọ́n rán oníṣẹ́ ikú bẹ́ẹ̀ mi ṣe fi sí school mo dẹ̀ fi òun sí school torí pé ìyá ẹ̀ òrówó school tiẹ̀ san èmi fi sí school mo sanwó school ṣẹ́ni tó bá pa ìyá ẹ ṣé kò lè pa ìwọ̀ta ẹ ẹ́ ṣẹ́ni tó bá pa bàbá èèyàn kò lè pa ọmọ èèyàn á pa ìyàwó ẹ á pa ẹni tó bí fún fún so ẹni tó bá ti ń pààyàn àwọn lébẹ̀lì yẹn mo máa ń pa òwe fún ẹ jẹ́ kọ́rọ̀ mi wọ etí ẹ̀ dàlẹ́ má máa sọ pé nítorí sọ lẹ́ẹ̀kan pé ẹni yẹn kò look threatening to you number one as a person tí mo wà security mo máa ń sọ nípa security and being security conscious bí mo ṣe dúró nsìn kí n tó páàkì síbí báyìí mi ò rẹ́yìn mi o ṣùgbọ́n mo ń wo kámẹ́rà mi wà hàn àyíká mi mo ti wò ó kí n tó páàkì sí ò ń gbọ́rọ̀ mi bí ẹni yẹn ṣe kọ́kọ́ gbé mọ́tò tó ṣe kọ́kọ́ drive yẹn torí wa tá à ń bọ̀ mo mọ̀ pé ó lè má ní nǹkan burúkú lọ́kàn bọ̀ wọ́n fẹ́ máa scare mi kọ́ máa sọ pé wọ́n fẹ́ máa dáyà jà mi wọ́n máa ní akọ́ fẹ́ máa dáyà jà ni ẹni bá ń ṣe bẹ́ẹ̀ fún mi tó bá ń bẹ àwọn èèyàn láti máa ṣe bẹ́ẹ̀ fún mi ogun tó máa máa jẹ́ káyà ìpayà dé ba láyé ọlọ́run á mi gbé bá ò ń gbọ́ ṣùgbọ́n ṣe wípé ìyẹn kókó wá yẹn tó ṣe mú tó drive búù tó kàn déédéé bọ́ síwájú wa ó ní pé kò dẹ̀ kúrò bí ọ̀tí ta drive lọ́wájú ṣó mọ̀ ni ojú ṣojú ń dun àwọn dádì yẹn tó ti kú ṣojú ń dùn wọn ni ó rí kì í ṣe mọ́tò ló wà ní ókè báwo ni sí ìyẹn ṣe ṣẹlẹ̀ tó bá jẹ́ pé orí tòótọ́ tó rájọ wà ń bẹ̀ bóyá ibi tó dẹ̀ ń lọ torí mo fẹ́ dọ̀pẹ́ ó lọ patí tẹ́mi báwo ni sí ìyẹn ṣe ṣẹlẹ̀ I don't know where he came back from behind us and turned and went to He was parking. Ah, see me school you see, ń bá fi ṣẹ̀sán. Ah, bá ṣe jáde níbi She ti ṣe ti tá ṣe jáde láti kó láti kó lẹ́sí I mean highway that láti wọnú president I mean presidency school yẹn. Mm-hmm. Òun páàkì ó ti páàkì already. Mm-hmm. He was parking now waiting he was parking. But the moment maybe just discovered that we are the one But she didn't ní kó to the house. He was parked? Yes, he was parking ó dúró ni bí mọ́tò yìí ṣe dúró báyìí but ọmọ kéèyàn dà pé ó dúró stand by ó dúró ni is not driving bó dẹ̀ ṣe rí wa pé bó ti já wa báyìí bá ṣe jáde ní junction báyìí ó kàn drive jáde ni bó dẹ̀ ṣe drive jáde ibi tí àwa fẹ́ wọ̀ tàtàtà fẹ́ wọ̀ ó kàn wọ̀ bẹ̀ ni ọ̀nà yẹn ṣe mọ̀ pé iwájú tó gbọ́n mo fẹ́ gba ẹbẹ̀ déwájú ṣùgbọ́n kan ó wá páàkì síwájú ó wá mí bó ṣe bó ṣe dúró bó ṣe ó kàn dúró ó kàn wá dúró ló dẹ̀ cross ó dẹ̀ dúró sọ́nà ọ̀nà yẹn kedere tún lè ní ibi tó dúró sí yẹn ibẹ̀ lèmi máa gbà èmi ní láti wá switch ọwọ́ kejì yẹn tí ọ̀dà tó máa bàbọ̀ tó máa pé two lane òun lọ báyìí èmi náà dẹ̀ lọ báyìí normally bó ṣe gba wájú mi ó yẹ kó sún síwájú bọ̀ kò dẹ̀ séyàn nínú ẹ̀ kó má bàa sẹ́ kó fẹ́ gbéyàn àbò fẹ́ kó fẹ́ drop èèyàn no ó kàn dúró ni mo wá dúró mo wá hàn sí but after some minutes some some time mo hàn sí kò kúrò pàtó mo rí pé kò kúrò mo wá switch ọwọ́ mi sẹ́gbẹ̀ẹ́ láti lọ fèsì bíi pé mo face one way mm. like other side ẹ̀mí mọ̀ pé kì í ṣe lẹ́yìn tèmi and now take the side mo wá dé ẹ̀gbẹ́ ẹ̀ mo wá dúró mi wind down òun náà dẹ̀ wind down mo wá wò òun nìkan ló wà nù mọ́tò mo dẹ̀ wẹ̀yìn mọ́tò tí mo dúró sí kò sí kámẹ́rà because tí ó bá bó bá fẹ́ ṣe harm definitely ó lè ṣe harm pẹ̀lú mọ́tò tí ò ní tí ò ní tí ò ní kámẹ́rà and for that mo dẹ̀ sọ fún ẹ mo ní look at the car mo ní kò ní kámẹ́rà mo ní kò ní nọ́mbà Show o mọ̀ pé kò Oko, ká mẹ́ o kò hmm. speak now you know pé kò number? Yes, kò dẹ̀ sí kí ni nǹkan ń pè àwọn bí a play ní ẹ̀mí lẹ́sẹ̀ tó máa kọ́kọ́ fún wọn tó máa ń lẹ̀ mara mọ́tò ẹ̀ kò sí lára kò sí lára mọ́tò ẹ̀ so kọ́ ọ̀bà sọ pé bóyá ṣe lọ kò sí nọ́mbà ń that alone is scary do you know why people every car must have number even the export it must not be more than some months maybe some weeks before kó tó change it because tó bá dárùn wọ́n lè mú. Eh? So that you can identify it. Speak louder now. I said so that you can identify it. I know. That is it. But a car that came to cross us, they had no number, and he said to you, it's not. Yeah, only because that's where you go. That's where you take another lane and avoid such situations. There's something you can avoid. It's not. There's no. If somebody does like that, the way because we also stopped once he passed up, we stopped and we're like, you stopped because like, why did he pop like that? If it was me, I would have gone yes. to a different lane and just left the person there. No, Tolu, did I answer anything? Hmm? I mean, did I ask the person anything? No, no, no, I know, but like, obviously, again, to be security conscious, as you said. But you move. Don't forgive me. Okay, that's good. That's good. Your your brain is working. But do you know why I stopped by the side like that? Because it crossed me I believe the person is me. You understand me? If I now just drop, I mean just drive like that and then just go because he's now crossing me, I don't stop and look at his face. I'm still going to stop you in the front. Mm -hmm. What of if he's actually waiting for me to drop my daughter? Or if he wanted to attack you or attack me? You understand me? For me now, stopping by the side, Checking, looking at his face, I'm actually confronting him, which causes problem. I'm okay. I'm no. confronting him, right? It's, it's sort of a confrontation because then we stop next. Did time. I say anything? No, you don't have to say something to confront somebody. Okay, I, I don't need to say something before I confront somebody. Yeah, the same, the same way he, he caused in front of us, he was confronting us the same way. Okay, so, when they cross, I mean, he crossed us and he back in our front to block us down, he's confronting me. Yeah. What did I do to for him to do that? Yeah. Did I do anything? No. Did I offend him? No. A criminal behave like that. If some people are behind it, that's what I'm telling you. If anybody is telling them to do such thing, they are actually teaching them to be criminal. I mean, to be criminal. They are teaching them to be a bad person. So did I? Uh, that's good. You say they confront me. What did I do? What did I do to him to confront me? The same way what happened to that girl. This, but now, now the lady gave me the girl came to the school to tell you that you should say sorry to me. isn't it? But later, she wanted to get into the premises of school. Also, the school, they said something because of the way she dressed. They said they send her back. Or what happened? Why, why did they send her back? You don't know the reason. And the security said something wrong about that, the way her dressing. It's not addressing. About what? I don't know. Something, say something suspicious. I don't know. They say something suspicious about her. I just, I guess I just don't like anything, so I don't know. Even despite I blocked the number of that girl by myself yesterday, you talk to her. No problem to tell you you're a child of God. I'm not telling you to keep Miley, but be security conscious. Mm -hmm. When I tell you see things, see it ni mo sọ. Tí bá ní wo kíní mi ní fún ẹ ní headache. Mi ò fún ẹ kó má bàa ní headache mo attention sí àwọn nǹkan back n bá mm-hmm. I'm telling you, for you I'm being security conscious. Somebody confronts me without me fighting you. I don't know you. I was coming yeah. for you to know that actually some people yeah. are telling them to do that. Yeah, but there's always a way eh, to diffuse a situation. Once one, what causes it? some people don't have intentions to, some people are just so like be evil. Yeah, but wait, wait, wait, but, hold on, let me finish. Okay, okay. I said some people so might, No. But you that, no? I'm listening. I said that some people might just confront you without having the reason intentional without having an initial reason and will just confront you. The way you can Did you did, have wait, anybody wait, wait, wait, hold on. have you done that to anybody before? No, that's not the point I'm trying to make here. I'm saying that to diffuse the situation, you don't confront the person back. You ignore the person. If you're not if you confronted and you're not you're not being aimed at, if you, if you did I cross him? Tolu, you see things wrong a different way. But you know, yesterday, yesterday, what happened to you? That's where you feel. Because, no, but let me tell you something. That's why you don't like trouble. Since of the day you are born. That's why you don't like trouble. Has people not giving you trouble? I tell you. Is your father is a fighter? Like fighting, he can fight his family. But is he, is, does he always go to the street and fight anybody? No. Eh? No. So people give him problem. Has he been planning? I, be, I might be sending you to kill, I mean, put poison in some people's food before. No. Did I even send it to anybody's house? No. So why is people saying, saying they should put poison in my food? Why is people confronting me when I'm not confronting them? Why is people want to fight me when I'm not fighting them? that's what I said. Some people might have reasons and some people might not have reasons. I'm saying a way to diffuse it. If anybody have reasons, this the, your your opinion. You, you are just saying it because you don't like problem. But let me tell you something. I'm not yes, saying you should be a problem, I'm not saying you should be a problem a problem child. But despite that, some people, I'm not saying you should be ever, you will never be a problem child. You are saying this because you are talking like a born again. Like uh, you, if people confront you, you don't need to confront them. At times. No, no, no. I'm saying if people confront you without having intentions, if you have a if you have a straight intention they are coming to confront me and I've done something wrong to you or you feel like I offended you, I will confront you back and on a on a on a regular you don't basis. Even need... But if someone comes to me for no reason apparently and I have no reason to it, they'll come to you. If you start confronting with that, that's when you're making problem. If they come to you without having a problem before, there's no problem with you. So you move your own way while they're over there problem with themselves. That's my logic. If you are confronting someone that comes to you and say you are offended, and you know and you know you don't offend the person. If you confront the person, you have just offended the person. So basically, you are creating, you just created the problem. But when someone confronts you, and they, they have. But do you know that that's not at times that's not the solution. I mean, that's not the solution. Of course, life is different. There's not always one solution for everything. You have to find the way that to avoid things if that needs to be avoided and, and confronted that needs to be confronted. Okay, okay, no problem. But let me tell you something. Thank God for your opinion and for your reasons, okay? But I'm telling you at times, eh? Eh? Mm-hmm. You see that word that person did yesterday? The reason why I'm telling you, the reason why after leaving the back of that person, because the person know I'm surely want to turn into that place, and he quickly crossed me like that, and he parked. Not that he's moving. Yeah, yeah, yeah. And he parked. He doesn't have the engine? But he was there. I was like, uh-uh. Okay. Oh. And I look at the number because if you have a plate number, I can quickly go live and I also can check the plate number. I can take the picture of the plate number. I mean, the, the plate number of the car. But it wasn't, there was no plate number. There was no sign. And he crossed me and I came by the side of the person. I didn't wind down and I look at him. Even when you are driving rough at the roadside, when somebody now overtake you after some time, even still look at you. But I didn't say anything. But this one is not on the road. Mm -hmm. In the premises, in the parking place of the school. And I'm talking, I'm talking about, I reported about the case. Some people are just behind the scene and doing those, those play things. Believe me, what is happening like that is not normal. When somebody just confronts you and just say, oh, somebody can confront you without, without reason. There's nobody confronts you without reason. I mean, they have... Um, they, no, let me tell you. Let me land. Sorry. Nobody confronts you without reason. They always have a reason for doing that. Even if somebody is either mad, they say, okay, he lost his brain. He confront people. You will not be the only one. He confront people randomly. But when somebody is coming, he has been waiting, he's not doing that to other car. And he came to do that for me. Mm. How you think? What? Sorry, no, I said, but how do you know it's not to No, to other person. Yeah. He was standing. He uh, said, this is, uh, it, it, was parking before. Uh, he cannot do that to other person. You know, it's not even the first time I've seen that car, the way he drives before. Because I've seen that car a lot in, in the square area. That with that number? Yeah. And he will be driving yeah. like that? The way he always is not driving like that, but I noticed that car is specifically always speeds. more than it should be in that zone. And it doesn't have number? I mean, I don't use it, I don't use to check it, Richard, because you're the one that actually points out. You see all those small, small details that I don't do. Excuse don't me, see. darling. Like we are in the car now. Don't tell me you see things you don't see. Ah, wà lẹ́yìn ẹ̀ náà tí mo dẹ̀ sọ fún ẹ lẹ́sẹ̀ kẹsẹ̀ pé Tolu, look at this. When you see something, Tolu ni me. I don't Tolu Toluwa me. I know Tolu my, me. I want your brain to work. My brain is working. I know where my glasses. They say you don't point out specifically. Everything is a blur. Ojú do, eh? ojú ọdún ẹ orí clearly o ò ní rí the car was far away you could see the the something. ó far away báwo Tolú èwo ló tún sọ báyìí torí Ọlọ́run ní mọ́tò tó wà níwájú wa báyìí ó rí lánàá. in front oh. of us for example can you can you read what that sign says I cannot read. I can read it. I can't I okay. can see something there but this I cannot read it. the French in Africa among the nine minutes no smoking. but you can see the number the, the letters there I personally cannot see it okay wọ́n kọ ní english wọ́n kọ ní no smoking wọ́n kọ ní french wọ́n ní the six the fumé fumé àbí kí ló kọ fumé that's fumé fumé eh, fumé èmọ sí di nine minute na mi ẹ pé <laughs> no smoke one need for Kanikan. Kanikan. You see, as you can see the letters, the iPods can only see the sign and there's some, something written there. But okay, you cannot see it. I cannot, I cannot read what is written but there. But even this one is very too. it's very small. Is the same... plate number, sorry, I will show it now. Oh, did they see? Can they see it? Oh, what a The plate number is bigger than that. You see? The plate number is very bigger than that. So the figure of the number, I don't lie. But I don't like people to pretend. Don't I'm pretend not pretending. Me. First of all, it's also at night time. I'm not wearing my glasses. The lead, I, the, I could see that place. The the lights there of where the the plate number is supposed to be. But you on. said you normally see the car. I normally see what the car. What now make you believe? Are you sure it's the same car that normally drive rough around the school? Maybe it may, it may not be the same, same car. One. Okay, yeah. uh -huh. the same so. One èmi me really mi tweet ń sìn mhm. as a student maybe you say you have been seeing some car driving around like that and around the school yeah. roughly like that okay ọlọ́run ò ní jẹ́ kó gbá ọmọ ọlọ́run ò ní jẹ́ kí bá tiẹ̀ sọ pé òun ló máa dáná but anybody náà wọ̀n ní láti at the end of the day it's us that we have to take care of ourselves because we have to be also also conscious all the time because we cannot control people like them. we have to be conscious. yeah eh? because at the end of the day we cannot we cannot control people like them. that's what I was saying I say you have to be security conscious. That's, That's the English. saying. But I'm saying that in certain situations, I'm talking. But there was time we was talking about how is is it life threatening or if it's just a inconvenience. It's to me. If I'm a police, I don't know what they can put it, but it's a life threatening to me. Somebody just come in without reason, just attack me. If it's a mad person, and I believe also, she àwọn wèrè máa ń wa mọ́tò ṣaṣọ mi ìmọ̀ bóyá máa fún wèrè ní license ní Canada. Depends what you classify crazy. No, tí o bá ti in some chronic mental problem. Maybe I don't know. Maybe they depends on. <laughs> I don't know. That's why I'm just asking. See, so if if somebody attack people randomly, like it's really like they, they don't know how. It's just a situation because we work. I worked before with this situation like that. You understand? But when people just come in and just take it and just doing that for you alone, so definitely be sent. Okay, it's been it deliver an errand to you. All right. So, and in that case, there's enemy hiding that you don't know. Okay. So, and that's why we talk about this security conscious. You trust nobody. When somebody just believe that you can attack anybody you feel like attacking, either something, there's a demon behind it, there's a mental issue behind it, or there's some people who send a message or they mean something towards you. Okay? Mm -hmm. So what I'm just telling you is to be security conscious. Uh-huh. All right? Be security conscious. Trust nobody. All right? Trust nobody. All right? Yeah. You should know, even at this junction. But you see, like, baby. I don't trust I, anybody. But you love people like... I don't. you love... Because you that's love, human. You cannot... Why? no. in, in this world with a lot of people. You, you at at some time, I'm not saying you, you need to be dependent on somebody, but like for example, I'm in school because I don't trust anybody. I'll say I want to do all the work myself. If someone can do the work, I'll let the person do the work. I won't stress myself. That's how I work. I don't I don't, I don't depend on someone, but if there's help given to you me, you believe in team. No, not really. I prefer working alone, but if it's obligated, I I'm not saying you should work alone. We are saying another no, I, thing. No, I said that's don't discuss your personal. No, I said that's a preference. I not say I not because you say I believe in team, but I said I just. I'm not talking preference. about team. I said just You see, working together, I can work with people. I do go to work. And people who have worked with me, they will tell you I'm a loving and caring person. But when I work, I can talk to you now when I'm talking to you doing my work. I'll be friends. I'll be nice. I'll be okay. But after the work, I just go. There's not intimidacy. I mean, too much uh, familiarity like that, you know? Mm-hmm. You understand me? Mm-hmm. So, And that's why, and that's how the white people live their life also. You understand me? And that's why a lot of people, when you live your life uh, like that also, you just go to school, there's a friend school, there's some people. What about those friends, the other friends? Nígbà tó máa invite ẹ sí parking, tí mo gbé lọ, tó máa invite ẹ sí picnic, àwọn gbogbo They're not my friends. Why did they invite you that time? Because we're in the same class. That's okay, you were in the same class. We don't have to be friends We be. The, the but they invited you. Like they me. I was in the group chat. If you if you say okay, yes, let's excuse me. mm Like me, anyway, and that's school, and that's uh, for the children. I mean, for the our teenagers. And eh. like me, if somebody is not here, although like somebody having party, just like somebody having party, is everybody you invited to the party is not all your friends. You can invite people who love to party invite people who love to funky from because of food. Mm -hmm. Some people because they are good, they know how to dress. Okay, that's another thing. So that's social for the people. Social, but talking about security, mm -hmm. security, be security conscious. Okay. Yeah. So and when pay attention to what people say around you. Pay attention to what happen around you. Don't take everything for granted. Don't believe everything is just normal this eléyìí this one is doing is doing bad bad bad thing and say it's just like that life is not like that it's not a it's not like that if life is just about people misbehaving Canada will not be like this the whole country you know this house will not be here the mirror the glass the door the way they place things nicely will not be there yeah, but that's, so that's, that's... if people too much people accidents and crazy things do happen at times but It should not be everywhere. Everybody yeah. must not be turning, you know. Yeah, that, the, the, as you said, the buildings that are here, those are thanks to people who are who follow the law and who are respectful citizens. But there are still other people in the society who are not right in the mind, and you cannot control them. Because as a human being, no one is able to control you in a certain way. Even though there's law placed down, there's not to guide us, it's not it's not to restrict us. Just because the law there doesn't mean that person cannot just go and drive somehow. There's a law to guide them and And that's questions. why if you want to misbehave, so anybody that want to misbehave, when there is law, they say don't Makoja, don't this speed this place should be 30 by speed. And then you want to 100 at this that's why there's fine. Yeah. So exactly. if anybody behaves crazily, there's going to be a judgment. But does that point. law? I'm just saying. But that does that law stop them? The person has the capacity. Yeah. If they, so that law doesn't stop them, then they're going to pay for the consequences. Exactly. Which that's what restricts them. But I'm just saying that human beings have that have. And for the people who always to break it, just to pay what you can do and not be paid for. Yeah. And you want to now do and get wasted. Mm -hmm. Such people, you have to be careful about them. Exactly. They are not living, they are not good to be living with. Yeah. They are not good to be making friend with. Anybody, that's why if people just disrespect me for no reason, want to kill me for no reason, want to destroy me for no reason, want to just hate me for no reason, talking to me rudely for no reason, then the person, or you just believe people are treating this person badly, and I want to do my own as well, then the person doesn't qualify to be around you. It doesn't qualify. It's not qualified to be your friend. Even if he later tell you, oh, sorry, huh? You mm, you take the apology, but yeah. be careful, Obviously. because the what he did for the first system, he did that for purpose, for a reason. I mean, with the confidence, can you say, pé you ó lálàá be ó by accident ó ti yé bẹ́ẹ̀ yẹn because tó bẹ́ẹ̀ tí nǹkan bá ṣe nǹkan ní accident tẹ́ni kò ní máa ṣe regularly ó ti yé bẹ́ẹ̀ yẹn so i'm still telling you the lady said the girl um, your friend said you should say uh, sorry to me okay but um, thank God she came to you and you accepted her back but at the same time you you you can you, you can tell me mommy my friend is here at school she said I should tell you sorry not until until you came back home and then He said, you're talking because you disobey me. No, but that was You disobey me. They, she cannot love you more than me. I if they, if it, I, they do, let me tell you, friend, if you don't know, let me just be frank with you. I'm not saying she's your friend or not. Friend do kill friend. I know. Husband do kill wife. When your mother said to you, be seriously conscious about somebody. But, Believe your mother but more than anybody. Yeah, but technically you said I should not go to her. I wasn't the one who went to her. I, eh? But you said I you said that I shouldn't go to her, obviously, but I was not the one who go to her. She's the one that came to me. Yes, but his apology is accepted. Even before yesterday, yeah. I said so every, I, I blame the people sending them. But at the same time, can anybody send you to do evil thing? No. Why they know why you know? Uh, that's what I'm saying. When people are telling you to do something also, and you are accepting to do bad that bad thing, you the person should be blamed for it, and the people who send them also. But his apology, the apology is accepted. All right? The apology is accepted. But the people sending them, be careful. Wọ́n tell you what They've tried many things. They, they cannot come directly to tell you something. Many things not so. Irú ètò wa bẹ́ẹ̀ tó jẹ́ olóhùn ọ̀rẹ́ ńgbà yẹn tó sọ pé àyẹ̀ òun gba ìyá òun What did I tell you? uh, that should not make it in life or something like that. Huh? Eh? That is a person like that is is a horrible person and cannot make it in life. I said you should not ever talk to such a. Eh, oh, yeah, yeah. person. Yeah. Tó bá ti rí tó ti rí sọ, mo ní kó máa rìn síwájú. Àbí bẹ́ẹ̀ kọ́? Yeah. Mo ní kó because that in tó ń sọ fún ẹni tó spread what she's trying to spread, either he or she spread among the friend among you guys, is to attack your parents when anywhere anytime are talking. So, so, mm, no, I'm not saying you alone. No, I'm not saying Listen to me. I'm not saying you. I, yeah, I know, I know, I know. You cannot do that. Yes, I know. But, um, but I'm just saying, watch the devil, the demon, or whatever the knowledge he has, is systematically want to spread his bad behavior. And he want, he want to carry, he's having it, and he want to share it also to people. And I quickly tell you, run away, don't make friends. It's not because I hate him. And I cannot like him for saying that or doing that okay yeah. but i said just move away because oh mọ̀ bóyá spirit in one lò maybe you can magnetize to anything you understand what i mean mm -hmm. so you dodge some problem at times One ní àgùntàn tó bá bá jáde ní wọ́n máa jẹ̀gbẹ́ because wọ́n jọjọ́ rìn ní tó ń jẹ lójoojúmọ́ nìyẹn tó bá tẹ̀ tó wá rí i pé àkóso oúnjẹ lẹ̀ ibi tí gbẹ̀dẹ̀ wà ní ajá máa lọ kò ní lọ síbi tí ewéko wà tó ròwò kì í so wọ́n máa lọ síbi tájẹ́ ìgbẹ́yìn yẹn wà òórùn dẹ̀ ni àti ìdọ̀tí táwọn others kó sílẹ̀ so dá ajá àgùntàn yẹn máa force to eat that thing so that's why you have to choose wisely you have to be security conscious in everything choosing friend to have a friend before you can take somebody for your lifetime like friend you don't just take people because people are not here with me and yeah. I want to have friend I've done gone at the day and that is why we have a lot of bad experience for us to learn from it. As we are discussing right now, I believe other people may learn from what we are saying. So I'm not saying that, okay, because do you think at times I don't feel, I don't feel, I never feel like being among their friends. Oh, mama, mama. If happen, if I'm uh, in the midst of loving ones that love me genuinely, it's a good word. But if I don't have them, I've never want to have been in the midst of people yeah. simply because I want people to be around me. Mm -hmm. No. Yeah. No. Even if people want to help me, They want to give me money. And the person doesn't have my character also. Eh? Owó ẹ̀ ni máa kàn gbà tó bá ti fún mi ṣe bó dáàsì mi ni. But kò mí pé bóyá mo máa ṣe ìwà tó bá wù tí ò bá dà. ti yẹ bẹ́ẹ̀ yẹn? So security conscious everywhere. Mm. Alright? so ó ti bẹ̀ mí ọlọ́run á bá mi kó sí ọmọ yẹn nínú ọlọ́run ní jẹ́ kẹ̀mí èṣù torí ijọ́ tí mo rí ṣó mọ̀ pé ọ̀rẹ́ yẹn ijọ́ So mo kọ́kọ́ rí tí bá rí pé ó ti pierce gbogbo mú ẹ̀jẹ̀ ṣé mo pé mi ní gbé lọ́lé So ṣọmọ pé mi ní gbé níjọ́ tí mo gbé ní bọ́tọ̀. I even told you not to take her that day. Eh? I said I even told you not to take her that day. You told me not to take her but even gan ti bá dáhùn mi tó bá late in school mani. ní àwọn ilé ìdẹ̀tì late in school àbí ká gbé wọn dé school ni torí school náà ló lọ máa dà don't take them o life is danger eh, o torí àmì okay o mo dẹ̀ máa ń listen say you see when you talk to me I'm your you are like my counselor you are like angel I'm also you should take me out ọ̀rọ̀ Ọlọ́run yẹn ó máa ṣe lọ́kàn ni but tí n bá gbọ́rọ̀ lẹ́nu mi tó bá tí n bá dìde tí n bá sọ pé Sarah gbọ́ ṣó ń gbọ́ tí n bá gé obì fún ẹ má jẹ́ ṣùgbọ́n tí n bá sọ̀rọ̀ fún ẹ dálé continue to have it at the back of your mind yóò kó máa sink sórí ẹ because of love and because I want you to be uh, to have a part, good part in life you understand me mm -hmm. look at what your brother did it's because of some influence by people I have to be serious you don't know me. I believe that people cannot be influenced unless they're already the same before. No, no, you don't know the. It's like you forgot Nigeria. Thank God we didn't stay more than you didn't stay more than you don't even stay up to two years in Nigeria before coming to Canada. I mean to America. You see, in Nigeria, let me tell you, they if they force people to do what they don't like, they hold people ransom, they kidnap people. kidnap. A lot of people are ransom. They hold them ransom. Shola was, it's not him alone. They beat some people to join court. They beat some people to join bad bank. They do many things. And some people, they frustrate your life just because they want you to submit to them. They want, they go after some people's life. You understand what I mean? Mm -hmm. They go after some people's life to, you know, too many things, they frustrate you. Eventually, the person will just say, it's better for me to join this gang than for them to waste me. Okay. Understand. You understand what I mean? Yes. So they force people. Yeah. That's and that's sense. why the signs we are seeing also, they do that on Facebook. Oh, a máa gbọ́ pé eh, this person is a leader they has been on Facebook oh dem lọ kọ́ṣẹ́ lọ́wọ́ ẹ̀ o wọ́n humble ẹ̀ because they are courtesan they want people to be in courtesan they want you to humble yourself and courtesan they humble people on that things either it's your wish either it's your will Either you like it, you don't like it, they want you to bow for it. And that has destroyed many countries and, and our society today. Okay? So don't say that. You cannot force people in the way. God's no, grace. Can, yeah, but you said God's grace is God's grace. God are just speaking in you like this way you are talking. It's because the Spirit of God is in you. When somebody lose hope and there was nothing again, just they just tell you that look up, look down, look your back, Look alright, nobody. It's just me. I mean, they will tell the person, it's all you and the wickedness. So they will tell you whatever they want that person to do, they will force them to do it. Ọlọ́run ò ní jókòó kó sọ́wọ́, ò ní rírọ̀ láyé <laughs> A lot of people who join bad things in Nigeria, some don't even pray for it. Some don't even dream about it. A lot of them, They will force them to do many things okay sha let us stop we've said many things today but truth is no one can love Sarah than Auto oh thank you o kò sí ìta love, fẹ́ lọ́ọ̀bù ju mi lọ wa táwọn èèyàn bá láwọn lọ́ọ̀bù ẹnìkan wọ́n kàn tọ́ra wọn jẹ màní àwọn èèyàn fake love màní <laughs> before anybody go, and again before anybody can get into somebody's side kó tó lè bá yéèyàn jẹ ó máa show ṣòyàn ní fake love gan you don't know torí ẹ̀ lè ṣe máa rí pé àwọn èèyàn míì báyìí wọ́n they will pretend to the level that pé ẹ eh, wàá rò bóyá <laughs> ẹni bá ń speak up tó bá ń show anger at times. you want to go and get something now. yeah check it. ṣé o mú káàdì dání tí ó bá jẹ́ pé kò possible Tolu tí ò bá possible bá mi ra oògùn ẹ̀mí ìbèrè oògùn flu ẹ̀ Tylenol àti oògùn flu ṣá àti ẹ̀ tó bá jẹ́ kéèyàn sùn ṣé o ní káàdì ẹ lọ́wọ́ all right. ẹ rí pé discussion yẹn pẹ́ ẹ má bínú jàre ọmọ mi ó ní tender heart ìyẹn ó fi jọ bàbá ẹ̀ ṣó ti yẹ yín bẹ́ẹ̀ ó máa ń trust èèyàn gan èmi náà máa ń trust gan o I believe I trust people I love too much my daughter don lánàá yẹn ó feel bí ó ṣe jẹ́ pé ọmọ yẹn tún pàtó ọmọ yẹn bá mi sọ̀rọ̀ báyìí ó wò tá ah, ọmọ yẹn ló bá mọ́ mi sọ̀rọ̀ báyìí pàtó ọmọ yẹn tún wá wá ọmọ yẹn lòun ṣe sorry fún mi mo dẹ̀ tiẹ̀ mọ̀ pé mi náà lẹ́sẹ̀kẹsẹ̀ mo ti sọ fún àwọn tó ń bẹ̀ wọ́n yẹn ni wọ́n ń ṣèyàn tó dáa ọlọ́run ìdílé màá gbọ́ àwọn tó ń ṣèkà fáwọn ọmọ ọlọ́mọ ìka ni wọ́n ń ṣe fáwọn ọmọ yẹn I tell you ìka ni wọ́n ń ṣe fún wọn they will tell them to go and do something against their parents at times against some other people. Excuse me. You know no. All the clothes. What time is it? What the clothes? Mbona ade ni tara na wọn. Mbona ti le ra. Kini nko? Bí bàyìí mbẹ̀ ń kọ́. Former friends. ṣé àní ọbẹ̀ wúlẹ̀ lè ṣe náà orí ń pa mí. àbí mi ebi ò tiẹ̀ pa but mo kàn ní láti jẹun because tí mi bá jẹun mi nílé fàájì flu I'm strong. mo ti fara gbòtútù gan-an. ẹ ṣe ẹ jẹ́ ká thank you very much no today is actually Sarah's birthday but we don't announce our everything they give me just the school so lára nǹkan tí a fẹ́ she náà ni pé a fẹ́ put smile So you have put smile So sójú your family yẹn a put smile So you ẹ̀ a dẹ̀ put mo ní mo ṣe sọ pé bọ̀bọ̀ tí mo rí lẹ́ẹ̀kan yẹn náà tóun náà I want to put smile on that person's face as well you understand me? bye for now ẹ ṣe gbọ́n mi. níta rí láǹsọ yẹn níta rí láǹsọ yẹn thank you so much I ẹ you God bless you.